الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون والصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس الرابع عشر في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصير ذي القرنين حفظه الله تعالى ورعاه خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا دعوة النبي صلى الله عليه وآله وسلم الجهرية عن ابن عباس رضي الله عنهما قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وآله وسلم على الصفا فجعل ينادي يا بني فهر يا بني عدي لبطون قريش حتى اجتمعوا فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو فجاء أبو لهب وقريش فقال أرأيتكم لو أخبرتكم أن خيلا, أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقي قالوا نعم ما جربنا عليك إلا صدقا قال فإني نذير لكم بين يدي عذاب شديد فقال أبو لهب تبا لك سائر اليوم فلهذا جمعتنا فنزلت تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سورة المسد ètí a máa ṣe ní àlàyé gẹ́gẹ́ bí wọ́n ṣe kà fún wa ní lágbàwá àlàyé rẹ̀ ní lọ báyìí ipe ipe pé anabi muhammad sallallahu alayhi wa sallam alijahariya èyí tó jẹ́ ìta gbangba ó jẹ́ pé èyí tí anabi muhammad sallallahu alayhi wa sallam ń pè látìgbà tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó ti sọ di òjíṣẹ́ tí tó fi di àkókò sin ìpèpè individual ni kó máa dá àwọn kọ̀ọ̀kan pè bó tiẹ̀ jọ pé ẹgbà wá tó gbé wá lórí pé bóyá máa ń kójọ sí ilé arkom bùnú arkom ìyẹn ò ní àlàáfíà àmọ́ níta agbọ́yé náà ni pé àwọn individual àkọ̀ọ̀kan ó fi ìsìláàmù tó wọn létí tí wọ́n dẹ́ gbà gẹ́bí Abubakar Siddiq gẹ́gẹ́ bí Khadija bintu Wailid Ali ibn Abi Talib àtàwọn kọ̀ọ̀kan tátù máa mẹ́nu báyìí náà ìpèpè wá dé nígbàtí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó sọ ayakalẹ̀ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam tó ní wa'anzir ashiratakal aqrabin Ọlọ́run bá Allah àwọn ẹbí ẹ tó súnmọ́ ẹ pè wọ́n àwọn ẹbí tó dẹ̀ súnmọ́ yìí ẹjọ́ sí pé tí bá ti ń ṣe tẹ́lẹ̀ ni kò bá ní ti ń ṣe ó wá di pé ó nídìí kí òun kó wọn jọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́bí ọlọ́wọ́ bá wa ta'ala bó ṣe fi kọ́ ẹ̀rọ ila sabili rabbika bil hikmati wal maw'izati hasana wajadiluhum billati hiya ahsan ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó pa níbi láṣẹ pẹ̀lú pé kó pépè bil hikma pẹ̀lú ọgbọ́n ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ti fi ọgbọ́n yẹn kọ́ àníbà Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká wo ó sọ pé wá ń bèrè àṣírọ tákàlà àkọrọbí pé àwọn ẹbí ẹ tó súnmẹ sọyìn ìdá nàbí sallallahu alaihi wasallam ala sọfà ànábì náà wá gun òkè sọfà ya bani fihir ànábì ń pé bani fihir nínú àwọn Quraysh nínú àwọn ẹbí ẹ̀ bani adi ó ń pè wọ́n hatta ijtama'u títí a fi kó jọ débi pé nínú ẹgbà wáyìí gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú sọ ìlú Bukhari ó ní faja'ala ar-rajul idha lam yastati' an yakhruja arsala rasulan liyanzur ma hu ìpèpè tá nẹ́bí pèpè ní wọ́n lé lómi ń bẹ tí ò ráyè lọ síbi bá nẹ́bí ṣe ń pè wọ́n lókè sọ̀fà tí ń pe ẹbí ẹbí ẹ̀ láwọn tó súnmọ́ tó súnmọ́ tó súnmọ́ tó súnmọ́ láti lè mú àṣẹ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba pa láṣẹ yìí láti lè mú ṣẹ. ẹlòmíì tí ò ráyè láti lè jáde nínú àwọn ẹbí tí ń pè yìí ẹlòmíì náà fa olùránṣẹ́ ọ̀ránṣẹ́ lọ gbé lọ́ba mi gbọ́n tí ó wì lọ́ba mi wọ ẹni títí ẹ ń pèpè yẹn lọ́ba mi gbọ́n tí ó wì í wọ́n ní fàjá Abu Lahab Abu Lahab ọwọ́ anjọ́ náà lọ́hùn wà kùrẹ́ṣùn bẹ́ẹ̀ làwọn kùrẹ́ṣì ìkùrẹ́ṣì wọ́n participate fakọ́l ẹ wo níta níbi fẹ́ lò lọ́gbọ́n àníbi fẹ́ present ara ẹ̀ àti ẹni tó jọ pé ó yẹ kí wọ́n bìlífù nǹkan tó bá mú wa kò wá gbé pé iṣẹ́ tí mo wá jẹ́ fún yín ní ààrẹ ẹ̀kọ́ta kọlára níbi Muhammad yẹn wípé ó fi ẹ̀kọ́ òye ọgbọ́n ó fi pèpè yẹn tí ó dẹ̀ yí òfin ọlọ́run padà ìdí jẹ́ hikma lọ́dọ̀ àwọn apá kan lẹ́ni òun ni pé kò mú òṣèlú rọ́ kò tìbọnú dáwà ẹ̀ èyí wòye ṣe hikma torí pé o fẹ́ tí èèyàn lọ́rùn o ti yapa àṣẹ ọlọ́run ọba yíò ẹsẹ̀ hikma ẹlòmíì hikma òun ni pé àwọn ò lè rí bí pépé àfi kó o ní ẹgbẹ́ kan tó jẹ́ rọ́símí ẹ́ tó mọ̀ tẹ̀lé tó gbọ́rọ̀ sí lẹ́nu tí wọ́n mọ̀ kọ̀yà fún ọ tó tẹ̀lé yapa sí òfin ọlọ́run ó yapa sí ìpìlẹ̀ tánibà Muhammad sallallahu alaihi wasallam náà èyí wọ̀nyí ṣe hikma hikma kọ́ afẹ́ afẹ́ káwọn bínú a máa lè máa wá bínú ọlọ́ọ̀bá ká máa yí òfin rẹ̀ padà àbí ká máa pọ̀rọ̀ ọlọ́ọ̀bá nírọ́ nítorí pé káwọn èèyàn mọ̀ sọ pé wà sí wá lé àbí kọ́yọ pé ká máa yí àwọn ìdájọ́ ọlọ́run ká máa yí ìdájọ́ tánibà Muhammad bí táwọn ẹni síwájú wà lórí ẹ̀ ká lẹ̀ ká máa parọ́ fáwọn hikman ni ni pé pìrìsẹ́ǹtì òdodo yẹn o lọ́nà tí ó jọ páwọn èèyàn ó fi gbọ́ yé. náà adébíyà Muhammad sallallahu alaihi wasallam sallam ó wá ń pèpè ó wá ń sọ pé àrọ̀ àìtùkùn lọ́wọ́ àkbártùkùn ànàkọ́ Eh? turidu an tugira alaykum akuntum musaddiqi Allah ó ní tí n bá sọ fún yín bẹ́ ṣe wà yìí wípé ẹ̀sìn kan ń bẹ lẹ́yìn òkè yìí tó fẹ́ jálù yín ní tí ẹ tẹ̀ lè gbà mí gbọ́ káyí pé mo fẹ́ mú ìró wá fún yín ẹ wo bá níbi ṣe gbé ó fẹ́ pọpọlọ wọn wálé ó dẹ̀ fẹ́ pìrìsẹ́ǹtì òdodo orú eléyìí ni wọ́n ń pè ní hikma mẹ́tọ́dì ní tàní fi pípèpè ẹ̀kọ́ ni a mọ̀ fa àwọn nǹkan yìí yọ nígbà tá a bá ti ń débẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sin lọ́wọ́ ọba lénìí kò wú ẹni tọ́lọ́run fẹ́ sin yẹn rán ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe dáwà lénìí kò wú ẹni tó gbé dáwà yẹn wá kò mú ní olùkọ́ṣe ẹni tí ọlọ́run bá lásán àtàlà sí ó ní tí n bá ní ẹ̀sìn kan fẹ́ jáwọ́ ọ̀yìn nìsín ǹjẹ́ máa gbà mí gbọ́ kọlù náà wọ́n ní bẹ́ẹ̀ ni agbọ̀gbọ̀ kí lè àfi ní gbọ̀gbọ́ ìwọ tó yọ pé mẹ́jà rọ́bùnà àlẹ́yìká ìlà sídẹ̀kà subhanallah ewu bọ́lọ̀ ń ṣe dá níbi dá ara evidence ní wípé àníbì tí ìgbé islam wà bá wọn kèfí dà níbi ọlọ́run tọ́lọ̀ ti ṣàlẹ́ṣà pẹ̀lú àwọn ọ̀wà tó dáa kan ìsìláàmù tún wá dé àwọn wà dáadáa ìsìláàmù tún wá fi rinlẹ̀ tó túmọ̀ sí pé àwa tí ìsìláàmù ti wá dọ́dọ̀ wa tá fẹ́ jíṣẹ́ islam tá fẹ́ sẹ́sìn islam àwọn ìwà dáadáa yìí ó yẹ ká máa fi ṣọ̀ṣọ́ ká máa mú ní ọ̀kúnkúndùn ká tírín ara wa lé lérí kárípa wà bẹ́ẹ̀ nítorí òun pa wá láṣẹ ni la yukallifu Allahu nafsan illa kámọ̀ pé tó bá ní rọrùn fún wa ká ṣe ni kò ní ṣe lófin lé wa lórí wọ́n sọ fún àníbí Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ma jarrabna illa sidqa àkàrọmọ lọ́wọ́ rí àgbé ọyẹ̀wò rí ká mọ́ subhanallah àti wọ́n dà níbi wò wọ́n á bá ipò lódodo ni kí wọ́n mọ̀ tẹ̀ tí ìsọ́ ń kí ni wọ́n ti lérò fáwọn èèyàn sọ ìjẹ́ nìkọ̀ọ̀kan wá lè ti karọ́ tó pa kúrẹ́ lòmí lórí dáwà rẹ̀ tó dáwà títí ọ̀sọ́ pé kó má parọ́ ẹni ọlọ́run fi dáwà òdodo rán èyí sòpùrọ̀ kọ́lọ̀n tó ràn ẹlòmí subhanallah awo kò sẹ́kùn ẹ̀kan táwọn èèyàn fẹ́ san fún láyé o bóyá káwọn èèyàn ó lè máa tẹ̀lé láńsọ ni o ẹlòmí ò ní nǹkan méjì tí ń fi dáwà ẹ̀ ṣe irọ́ ni irọ́ yìí tẹ́ni tí wọ́n ń tàn ò bá mọ̀ ṣé wọ́n tó ń parọ́ báwọn èèyàn mọ̀ bí ó dẹ̀mẹ́ pé ọlọ́run lẹ́sàn tí ó san lórí ẹ̀ ẹ má jẹ́ ká lẹ́ra wa mọ́ ká máa parọ́ tàwọn èèyàn jẹ dẹ̀mẹ́ gbàgbé ìnàlá àkẹbá

kó tó dá alkiyama so a ń bẹ̀ wá gbogbo àwa tí aláǹjẹ́ olùpèpè Islam ká má máa fi rọ́kún dá wà ó gbé àwọn kan náà àwọn míì ní nǹkan táwọn ẹlòmíì fi ń parọ́ oríṣiríṣi ọ̀nà ni ẹlòmíì ń parọ́ nítorí kó lè ta nǹkan tó gbé wá fáwọn èèyàn káwọn èèyàn ó lè bá ara lọ́wọ́ ẹ̀ yóò wá fi rọ́kùn yóò fi rọ́ dírẹ́sì pé kó tó kó àwọn èèyàn jẹ subhanallah anábì tọ́lọ̀ ń gbé iṣẹ́ yìí rán iṣẹ́ òdodo ló gbé rán dinul haqq ìlọ́lọ́run bá pè é ó tún wá fi rán as-sadiqul ẹni tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe lólódodo táwọn èèyàn gbàgbé yes olódodo lélẹ́yìí ó wá fi òdodo rán ọba òdodo náà dẹ̀ lọ́lọ́run ó wá fi ẹ̀sìn òdodo rẹ̀ rán olódodo èèyàn òun àníbi Muhammad sallallahu ìwọ tó bá wá fẹ́ wá jẹ́ olùpèpè ẹ̀sìn yẹn ìyànrọ́ ló jì ìwọ ọmọ ìyá ní Islam àwọn tẹ kárọ̀ kìíní mọ́ lọ́wọ́ ìkejì mọ́ lọ́wọ́ ìkẹta mọ́ lọ́wọ́ ò lè sọ iye tó ń pa kí ló dé ń tẹ̀ lórí èèyàn báyẹn àwọn olódodo èèyàn ń bẹ́ńlẹ̀ bí wọ́n bá kéré àwọn èèyàn ló dáa kó máa gbọ́n tí wọ́n ń sọ òdodo tí wọ́n ń kà nínú alukur'an tí wọ́n ń kà láti súnà níbi Muhammad sallallahu alayhi wa sallam anibi Muhammad sallallahu alayhi wa sallam òdodo lọ́lọ́run fìràn níbẹ̀ ń bẹnu ẹlòmíì dáadáa ló fẹ́ pèpè sí o àmọ́ kò kẹ́kọ̀ọ́ ń pẹ̀ yóò wá wò ọlọ́run sàmójúkò ẹ̀sìn ẹ̀wà báwọn tó o bá fẹ́ sọ̀rọ̀ kankan nínú ẹ̀sìn máa sọ pẹ̀lú mọ̀ ni tó o bá ti nímọ̀ lọ́wọ́ dákẹ́nu ẹ̀ torí pé òdodo lọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ló fi rán àníbà Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ sọ pé wala takfu ma laysa laka bihi ilm kana mas'ula ojú ni ọkàn ni etí ni gbogbo tá a fi ń sọ̀rọ̀ yìí nǹkankan ni tí wọ́n béèrè ń pẹ̀ lọ́wọ́ wa náà wọ́n sọ pé anábì ó kọ́kọ́ gbé wọn yẹ̀wò ó fẹ́ mọ orú èèyàn tó jẹ́ torí pọ́rọ̀ ọmọ ní ọ̀rọ̀ tá bá gbọ́ lọ́dọ̀ lódodo èèyàn confam nìyẹn lópin ìgbà tí ò bá ṣe mistake àmì tí ó fini lẹ́mi balẹ̀ ní kíká gbọ́rọ̀ lọ́dọ̀ olódodo yẹn olódodo wà là níbi ọlọ́run agbésí òdodo ran ó ti mọ nǹkan fẹ́ gbé ran ló fi da àsàlẹ̀ sàbá yẹn sallallahu alaihi wasallam kọ́lọ́n ba àsàlékùn kẹ́gẹ̀ fún ó tún wá nù nímà tí ó fi pèpè náà táwọn yóò fi rí sìn ọ wá ní ǹjẹ́ tí mo bá lé ẹ̀sìn kan fẹ́ yọ sí yín nìsín ṣé gbà mí gbọ́ àwọn ni ma jarabna alayka illa sidqa àkárọ́mọ́ lọ́wọ́ rí eré òdodo là máa ń bọ́ náà qal ó wá sọ báyìí pé fa inni nadhirun lakum bayna yadi adhabi shadid ó lè mi wá jẹ́ olùkìlọ̀ fún yín o láti kì í lọ kúrò níbi ìyà tó lé kí ẹlẹ́tọ́ lé ọmọ bà mú yín ìyà tó lé ọmọ bà jẹ mo kàn wá kì í ń lọ ni ní kíkẹ́ fi àwọn nǹkan tí ẹ̀ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba lẹ̀ kọ́lọ̀ ń lè bá a gbé ìyà tó le kúrò fún yín ẹni gbólóhùn tá nẹ́bí kọ sọ ni nígbà tó sọ eléyìí Abu Lahab olórí ibú jùlọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìpẹ̀pẹ̀ ànẹ́bì lòun ti ṣe rí burúkú kí ló ń sọ ọkọ̀ọ̀kọ́ ṣépè náà ò ní tabban lak sáhìrà hadha al-yawm ò sáhìrà al-yawm pé à ah, gẹ́gẹ́ bí àwọn èèyàn sì máa ń sọ pé ah, kíní kan ilẹ̀ yóò níjẹ́ kó yọ kò níjẹ́ kó ṣe báyìí ó fi sànẹ́bí ọkọ̀ọ̀kọ́ ṣépè náà ọ ní alihada jama'atana ah, ṣe torí eléyìí náà ló fi kó wájọ́ ló ń pè bá ní fẹ́hìn ẹ́ bani ali ó ń pe àwọn àgbàlagbà ó pè wọ́n jọ ó kí torí eléyìí náà ní ẹ wò ìkórìíra ẹ̀sìn àìfẹ́ gba òdodo àìdẹ̀fẹ́ imi olódodo látàn àìfẹ́ ẹ̀fẹ́ kó lódodo sọ̀rọ̀ ògidè pé ibi tó wà wọ́n fẹ́ kọ̀ndẹ́mù ẹ̀ àbó ti kọ̀ndẹ́mù ibi tó wà ó ti fàbínú yọ ọmọ ìyá mi nínú Islam Abu Lahab àtijọ́ ìlú ti ṣe rí burúkú dal qiyama àtòun àti ìyàwó ẹ̀ a lè wà lórí ibì kan ká mọ́ pé lódodo gbábi tó hàn sí wa kí nǹkan míì tó jódodo ju ń táwà rò kó dodo yẹn lọ àbá sì rí nǹkan tá a wà lórí ẹ̀ kọ́ tú sẹ́lòmíì lọ́wọ́ ó wá fẹ́ fi yé wa ẹjá jọ nítorí tọ́lọ́n ẹjá gbé ń tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí tó fẹ́ ṣàlàyé fún ẹjẹ́ kákọ́ gbé yẹ̀wò náà ká má wò pé ta ni wọ́ kí lọ fẹ́ sọ kò lè sódòdó mímọ̀ lẹ́yìn eléyìí ǹjẹ́ ànábì ọlọ́run bá ló fi lé wa lọ́wọ́ bí kọmọdé mi ní kó ka alukurani kan kó ka tafsir rẹ̀ abọ́ka àdìsí kan ọka ṣáàrò ẹ̀ abọ́pàdé ọ̀rọ̀ àwọn àfáà ńláńlá kan tí wọ́n mú ẹ̀rí wá tó rọrọ pé á ah, bóyá nǹkan báyìí báyìí báyìí tí wọ́n ń ṣe nínú súfí ó lẹ́rọ̀ ẹlòmí ò tiẹ̀ kọ́kọ́ fẹ́ mọ tí a ó sọ àbí tó rí yẹn ná tí ó kọ bẹ̀rẹ̀ sí ṣépè á ah, tó bá yẹ pẹ́ni tó ń ṣépè léyìí bá wà lórí òdodo ńkọ́ bó ló ṣe fẹ́ kọ́ lọ́n ṣègbésí ayé ẹ̀ náà àbí ẹlòmí ìtọ́jọ pé yes ó confirm òkùnkùn oníkùn kó nínú ọmọ mọ́nú ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọba tó fi mẹ̀mí ni ó ní fa'alhamaha fujuraha wa taqwaha ọba yìí ẹ̀mí tó dá ó fi irọ́ ó fi mọ́ ó fi òdodo ó fi mọ́ níbi tílẹ̀ mọ́délé nìyí kí o máa fi irọ́ pè funfun fáwọn èèyàn kó máa fi dúdú pè funfun fáwọn èèyàn àbí kó máa fi irọ́ kó máa kun òdodo kó máa kun lọ́dà irọ́ káwọn yóò lè bá jìnà sí kí wọ́n lè bá wá bá ń di kọ́ máa ní súnà o òun ló gbé terrorist wá o súnà o òun ni boko haram mọ́ ti jọra wọn àwọn tó kábúrú mọ́ lọ́wọ́ rí tó dẹ̀ mọ́ pé ìpèpè àláfíà ni wọ́n ń pèpè ká máa fi orú láì fi báhun láì fi yẹn kàn wọ́n ní tó dẹ́ nìyẹn tẹni tí ń parọ́ ní tó dá lójú náà ní pé orí òdodo làwọn léyìí wà àmọ́ táyé bá mọ̀ ipò òdodo ni wọ́n ń ṣe ọjà wọn tú ọjà ró tú tẹ́lẹ̀ àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ti ṣépè láwọn oníjálàbí kí wọn tó dé bó ti ọgbà náà fi jálàbí yẹn lé wọn lọ́wọ́ àwọn ẹ̀rẹ́ ti ṣépè lé wọn síwájú kí wọn tó máa ṣe èso kí ló dé tẹ́ fi ṣépè lé wọn wọ́n ti ṣe sọ pé Ọlọ́run bá kó bá gbé súnà nẹ́bì ga kó bá wa rẹ bídíà ṣètánilẹ̀ oníjálàbí ò dẹ̀lẹ̀ ṣe yóò ṣe bídíà kódà yóò ṣe ṣíríkù yóò ṣẹbọ kí yóò ń bẹ̀rẹ̀ sí kọ́kọ́ máa attack àwọn tó gbódòdó dání lẹ́yìn tí ẹ tí ìyìnrin òdodo tí wọ́n ń gbé ẹ láìtẹ̀ tí ìyìnrin ẹ̀wò torí pé kí lẹ́ni yìí kànú tíra àwọn alùsùn náà tí ó bá ti ẹ̀takò alùsùnà kú ti ẹjọ́ pé pẹ̀lú mọ̀ ló fi ń takò wọn àwọn kan ti ṣe bẹ́ẹ̀ rí wọ́n tẹ́ náà ni bóyá sáàdì táwọn alùsùnà mú ká máa mú ká máa lọ yí kọ́ máa lọ yí pẹ̀lú nǹkan tí wọ́n ń pè ní mọ́tí ẹsẹ́ mà hadith tó lálàáfíà kan máa pè ní pé kò lálàáfíà àwọn òtún wọn sọ wọ́n tún mọ́ wá mú àwọn àpèjúwe tí ó fẹ́ rú ẹni tó bá nímọ̀ lójú àfẹ́ntọ́lọ̀ bá ti fòdodo yé tí principles tẹ̀ ti wà nígbà tó yẹpá dìsí ò lálàáfíà kó dẹ̀mọ́ púrọ́pọ̀ wà ní tíra lágbájá tẹ́mọ́ pàwọn onímú wọn lọ chẹ́kẹ̀ ò wọ́n sọ pé àdìsí láàásùláàlá àdìsí ò nípìlẹ̀ ni bí orú nísìn tàwásàlù bìjáhì fàyínàjáhì àndàlọ́ àwí àti ẹnfà níbi ìtọrọ tí ó dẹ̀ sẹ́rí fún wọn lọ múrú hadithi yìí àwọn afáàdé hakama lè lórí pé hadithun láà aslala hadithi tí ò ní fílẹ̀ ni bọ́ bá wà lọ́nu Bukhari ò lè rí ọwà lọ́nu Tirmidhi ò lè rí ọwà lọ́nu ansunani ò lè rí ọwà lọ́nu sunu masanidi ò lè rí àwọn tí wọ́n so tó bá ka tíra àwọn yìí sí ẹdùwó wọ́n wọ́n tó lọ hasanẹ̀ tí wọ́n bá fẹ́ lọ sọ háhà rẹ̀ gan ṣe wọ́n sàfẹ́ gbérò yẹn wọlé tipátipá àwọn onímọ̀ wa lọ túnà sí rí wọn pé níbi tó sọ yìí o àdíìsì báyìí ní bẹ́ẹ̀ pé ṣe àdíìsì báyìí náà àwọn ilé yóò ṣe gbogbo irọ́ àwọn ẹ̀dà táwọn ọmọ ìyá wọn lè lára máa ń ṣe èpè sáàmà ń pé ẹni ó bá ṣépè náà ni ó rù ni lópin ìgbà táwọn ènìyàn ò bá ti ṣe tó jọmọ́ bẹ̀ a má dá parọ́ ká máa pò dúdú ká máa pè nírọ́ ìwà kèfèrí ni ipe iná wàjádná àbáàná ala ummati wà iná ala azarihim eh muhtadun ibi tàbá bàbá yìí ní filẹ̀ awọ́lá ọkánà àbáhùn la yaqiluna shay'an wa la ya'tadun ó yẹ kọ́ pàmò bá wọn fà ìmọ̀ kan ṣe nǹkan yẹn ni àwọn ò wọ́rì so òun ni pé ìfesí ìfesí àwọn kèfèrí ẹwọ́n tí Abu Lahab tó ṣe ọkọ́ sí pé lánàbì náà ṣe tó rẹ̀ lèrò fi kó wájọ́ ẹni sọ tàwọ́yìd tí ń sọ pé ọlọ́run nìkan ni máa sin òun nìkan ni máa pé òun tọ́wá ń ṣépèlé yẹn ẹgbẹ́ ti ṣépèlé ra yínkẹ tó ṣépèlé àfi tí iṣẹ́ rẹ̀ yẹn bá jọ mọ́ aburú lókù ẹni tí wọ́n dáadáa tí wọ́n gbàlà fún yín tí wọ́n kẹ́ mọ́ sí rí burúkú kẹ́ mọ́ rà sínú ọlọ́run kí o tó máa ṣépèlé bí alhamdulillah súnà ti wọlẹ̀ yóò bá ní kése 20 years ọjọ́ suna yìí ti pẹ́ òdodo tí kéèsí dé tẹ́lẹ̀ tó dé yìí ìnífẹ̀ẹ́ dáadáa tí ń bẹ lára àwọn èèyàn tẹ́lẹ̀ ni wọ́n fi ń ṣe súfì òdodo ó ní bẹ́ẹ̀ bí súfì sáà nẹ́bì ló mú súfì wá ní anẹ́bì kó mú súfì wá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ìròrí táwọn tàbíìn tí wọ́n pa àwọn kàràmbà ní èèyàn tó kọ́kọ́ sọ̀rọ̀ yìí làwọn wáyé lẹ́yìn àìmọye ọgọ́rùn ọdún ló ń kálukú mú àdádá sílẹ̀ wá káàkiri ẹ̀gbẹ́ sílà káì ká wá gbé wọnú ẹ̀sìn náà a rí nǹkan ànábì ló ṣe ẹni tó lọ rán sí gbogbo ayé tó rán sí níyàn àtàlìjẹ̀nú a wá rí nǹkan kan ẹ̀dá bíi tiwa náà ni ó sarọ́jọ ó wá ní ẹ̀sìn ní ẹni tó tún wá fi rán níbi sọ pé al-yawma akmaltu lakum dinakum mo ti pé islam fún yín lẹ́yìn ọgọ́rùn ọdún bíi mẹ́wàá lẹ́nìkan wá dé ló wá ń sọ pé ìtẹ́ ni tọ́lọ̀run sí gbogbo ayé yẹn sọ ó ti yí padà ẹ dákun èwo àìsódodo ni ò jẹ́ káwọn èèyàn tẹ̀lé tẹ́lẹ̀ òdodo ti dé ilẹ̀ ti mọ́ ìmọ̀ràn wá sí gbogbo ẹni yóò tó fẹ́ máa bìjá súfí àbí tó fẹ́ máa pèrọ́ lòdó fáwọn ènìyàn ẹ̀tẹ́ ń bọ̀ nígbà táwọn ọmọ tí náà bá ti gbò òdodo yẹn wọlé torí pé òdodo ni ẹ̀mí tó ní fi òdodo dẹ̀ gbò òdodo wọlé kódà wàlàukari al-mushrikun walau kariha al-kafirun walau kariha al-mubtada kó ní bídí ọkọ̀ ọfẹ́ ọkọ̀ òdòdó wọlé kẹ́ẹ̀sì jojoojúmọ́ mọ́ pàwọn olódodo yẹn ó mọ̀ pọ̀ sí ni a ń kó so ọmọ ìyá mi nínú Islam ìmọ̀ràn lé ẹmọ́jẹ́ ajú àwọn kèfèrí nígbà tó dá ọ̀rọ̀ yìí tó ọ̀rọ̀ yìí ọlọ́run ọba pẹ̀lú títóbi ẹ̀ tí ma ń bíjẹ ni tí aré rò pé ọ̀lẹ ni ẹjá máa wà tí bọ̀ tán gbogbo crisis ti ń ṣẹlẹ̀ ń rí rẹ̀ yorùbá yìí àwa bìlífò wípé wa man yattaqillaha yaj'al lahu makhraja gbogbo ẹni tó bá ṣe súnà rẹ̀ lórí tọlọ́run lórí tàníbà Muhammad àṣeyọrí ń bọ̀ bákan náà nínú àwọn nǹkan tí a nígbàgbọ́ sí òun náà ni pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò ràn ìpèpè rẹ̀ lọ́wọ́ wàláwù bá dàhín bó ṣe lè wú lè pẹ́ tó adẹ̀mọ̀ yìí pé kódà àwọn bàbá náà sọ nílẹ̀ yorùbá pé bí rọ́bà lọ lógún ọdún ìjọ kan tuntun báyìí òun lò dúdú ọba náà ẹ mọ́ já ná já mọ́ ẹ̀yin tẹ́ bá sọ pé súnà ẹ àwọn kan ló ẹ̀ṣẹ̀ gbé dé a sọ pé ọ̀rọ̀ yìí ẹ má wulẹ̀ tí ìjà pè yín nírọ̀ ẹ̀yin kan ti pera yín nírọ̀ súnà ta ni wọ́n láwọn ń ṣe tó bá yọ pé wọ́n bá sọ pé súnà muhammadu bin abdulwahab làwọn ń ṣe àbí súnà bin tèmíà làwọn ń ṣe láti àṣọ pé hàn pé àwọn ẹ̀ṣẹ̀ àwọn pé àti muhammadu bin abdulwahab àti ibn tèmíà àtàwọn afá tó tẹ̀lé wọn àtàwọn afá tó tẹ̀lé wọn tí tó fi dàsìkò táwà yìí ìpèpè ànábì ni wọ́n ń sọnù súnà ẹ̀sìn tànábì bá ànábì ṣe ṣe nìí àwọn kan dé wọn mú rọ́bà yìí wá ẹ̀mọ́ tẹ̀lé wọn kò jù bá ń lọ ní tí wọ́n ṣe àwọn ará bí ṣí nìyẹn bàbá ṣe wá lè fi pajá lọ́bọ̀ fáwọn ènìyàn tó ẹni tí ọgbọ́n gbọ́n kéde gbogbo èèyàn náà ni ó fi yọ ya afọ́kun mẹ́kọ̀ọ́ gbé mú tí ò tẹ̀lé á ní yí rẹ̀ wò pé àìjọ kí ni ń fa gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ṣe súnà lénìí ẹ̀rù ló bà wọ́n nígbà wọ́n rí níta níbi yìí tí wọ́n rí ká ah, níta bàbá wa ṣe yìí ó ya pantá níbi yìí so ìnífẹ́ àníbà Muhammad sọlá sálà ló mọ́pọ̀lọpọ̀ ṣe ọwọ́ àjọ bí ìgbà tó yẹ pé àkí ah, ló wá dé tí wọ́n á ságídí báwọn àbí wọ́n fún ọ lóògùn ni alùsùn náà jẹ́ pé làwọn èèyàn rí òdodo ni súnà ń polongo ẹ́ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala bí jàníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní tabbat yada abi lahabi wa tabba ọlọ́ni egbé òfò kó máa bá ọwọ́ Abu Lahabi méjèèjì ẹ́ ma aghna anhu maluhu wa ma kasab subhanallah kò lè rọ́lọ́rọ́ kú ònú ìyà ọlọ́run ọba dúkìá àti gbogbo tó ti ṣe kìtún wá sóhun nìkan wà mọ́rọ̀ hátú àmà látàlátọ̀ àti ìyàwó rẹ̀ kí ń gbígi sẹ́pẹ́ fi jíìdì àhábẹ̀lúm ní masad ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ti sọ pé sayasla naran dáàtà láhàt dédé ó kọ rẹ̀ náà ni iná tí ń kò hẹ̀hẹ̀hẹ̀ àbùláàbù owó àtòun àti kí la fẹ́ fàyọ níbi ọ̀rọ̀ yìí ni pé ọlọ́run bá bá nẹ́bí fèsì lórí pé wọ́n ti fọ́ gbogbo mọ̀húrú mọ̀húrú táwọn èèyàn dún mọ́ súnà níbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n fi ń fún súnà lágbára ni súnà ní tẹ́ bá fílẹ̀ yọmọ ní dàgbàsókè tẹ́ bá tó fúnlẹ̀ mọ́ yóò tún máa so gbogbo àwọn ìlú tí wọ́n ń pariwo lọ́tún lósì nínú social media ni lórílẹ̀ ni ẹ má gbà wọn o kìnnìkìnnì kan o àwọn kan báyìí ni wọn o yẹ̀wúdí ni wọn o ojú àwọn èèyàn fọ́ àkọsílẹ̀ wà ẹ̀sìn yẹ̀wúdí wà ìwà wọn wà àwọn èèyàn ò ya òpónú wọ́n ṣèwádìí àṣepọ̀ oníbẹ̀ láàrin ahlùsùnà mọ́ yẹ̀wúdí èèyàn mélòó ní sin ọlọ́run lórí ìlànà àníbà Muhammad sallallahu alaihi wasallam lọ́kàn náà àwọn yẹ̀wúdí tí wá sí Lagos state tó wá sí mọ́sálásí wọn àbí tó wá síbi ìpèpè wọn ibi jẹ́ àwọn èèyàn máa sọ̀rọ̀ wọ́n rò pé àwọn èèyàn ní já wọn ni ẹ́n tí ẹ bá tẹ̀ wá parọ́ kan tí ẹ bá tẹ̀ wá parọ́ yẹn fún yín abẹ́ tẹ̀ wá lọ kàkàkùkà tẹ̀ fẹ́ káyọ́ mọ ibi tẹ́ ti kàkàkùkà òun náà ni torí pé ẹni ó bá ṣe rí burúkú jọ́ mi kò ní fẹ́ kí wọ́n mọ ibi tóun ti ṣe rí burúkú yẹn yóò mọ̀ wípé táwọn èèyàn bá mọ̀ ẹ̀ sí ó tún kẹ́sì fóun torí náà ẹ̀ ní mọ̀tíra tá ń ka yìí fún kínni nítorí pé aláburú lẹni ọkọ̀ aburú ló kọ́ tó sọ ní kókòkúkò síbẹ̀ fáírọ́s àìwá ṣe dáadáa ni ṣé báwọn èèyàn mọ̀ fẹ́ kí wọ́n mọ̀tíra táwọn ń kà wọ́n dẹ̀ fẹ́ kí àwọn èèyàn mọ̀ kí wọ́n lè ṣàǹfààní bẹ́ẹ̀ abágbá àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kí ló dé tẹ̀ fáwọn ọmọlẹ́yìn kẹ́ gbé jáde aburú lẹ́ ń kọ́ àwọn èèyàn so gbogbo bí pèpè báyìí ọlọ́run ọba ló ní pèpè ẹ̀ ìtí wọ́n ń béèrè fún ni pé kí lọ́lọ́run fẹ́ ṣe fáwọn a máa bẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ní ìmọ̀nà lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n ń purọ́ fún ìkọlọ̀nkọ́ bá fọ̀nà mọ̀ wọ́n torí pé àwọn kan hó lé ní wallahi wọ́n padà kábàámọ̀ lórí ihò yẹn lọ́la kí ni wọ́n kábàámọ̀ lé lórí ní ká kádẹ̀ ah, ń hó lórí irọ́ torí pé ayé ti lajú

pọnyanwó báyìí ni tọ́mọ bá yóò kúrọ́ tó bá fẹ́ kúrọ́ mà níbi bàbá ní òtún náà sírí ẹ kò ní ti déta nínú súnà tí bàbá bá yóò kúrọ́ tí bàbá bá yọ bìbìlẹ̀ jẹ́ ipe láti dáàbò bẹ̀ sí ni báwọn ẹni síwájú ṣe ṣe látàná tẹ́sìn òfin bàjẹ́ dè nínú òdodo gan ni ó tako fúnra rẹ̀ abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala níbi táyé súnà ti dáadé ńlẹ̀ yorùbá ikọ́lọ́n kó tó ń jẹ́ sí i gbogbo bí tí èti dènà kọ́lọ́n jẹ́ kí wọ́n gbà oríire yìí kọ́lọ́n mọ́tò jó pin báyìí kọ́lọ́n tó máa jó kárí káàkiri ilẹ̀ yorùbá àti gbogbo nàìjíríà lápapọ̀ àti gbogbo àgbáńláyé gbogbo ẹni tó lọ́n dẹ̀ ti ní pé ó ti ti ṣe kò ń gbé oríire yìí kọ́lọ́n mọ́jọ dorí burúkú mọ́ alọ́ láéláé àbẹ̀lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ́n bá adó lórí rẹ̀